bá ti gbọdọ̀ láníyàn dáadáa mẹ́yìn ó ti kírun tí ò ní kírun torí pé nìkan rí un tí ò ní gbáwẹ̀ nítorí káwọn kan bá kì í pé ààwé ti ẹgbẹ̀yìn bẹ́ẹ̀ náà ni kíyàn palẹ́ akọ́mọ̀rẹ̀ ti ẹ̀yìn lọ́dọ̀ ẹnìkan òun lólúwà fi ní wàlákin yàná lòhó takowa minkum pé ọlọ́run ní ẹran tẹ́ ń pa tẹ́ ń jẹ ọ̀dọ́dọ̀ wọn ọlọ́run láyàná lọ́ha lòhúmuha wàlá dímáà wàlákin yàná lòhó takowa minkum ǹjẹ́ ọ̀dọ́dọ̀ ọlọ́run nínú ẹran léyà yín àtẹ̀jẹ̀ tẹ́tàálẹ̀ àti ẹran jẹ ọ̀kan ò dọ́dọ̀ ọlọ́run bẹ̀ ayà kùránì ni ìpayà ọlọ́run ní ó se kíni ní ọ̀dọ́dọ̀ ọlọ́run ọgbẹ̀ni ó bá fi payà ọlọ́run pẹran ìyẹn díẹ̀ nínú àwọn àkáàmù Eidil Adha tó súnmọ́ ìkọlọ̀nkọ́ mọ́sàájọ́ bá wa dáadáa inú èyí tí a gbọ́dọ̀ tètè rárá wa létí kó tó jù òní yìí ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù Dhul-Qa'da tí ń túnmọ̀ pé bí wọ́n bá rósù dhul ó bẹ̀rẹ̀ ní ọ̀la bí wọ́n bá rósù dhul ó bẹ̀rẹ̀ ní ọ̀túnla gbogbo ẹni ọba wá láníyàn pò ń fẹ́ pa ẹran inú lànà nẹ́bùwa muhammad sallọ́sọ́lọ́ kọ́dà bó tí ìrẹran sọ́sá láníyàn pé in pa ẹran obìnrin iléyà lọ́dún yìí o mú sálàmà an ha ní àwọn ìyá ńlá wa àwọn ìyàwó annabuwa muhammad bọ́jọ́ mẹ́wẹ̀ wà tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá rẹ̀ là máa ṣe ọdún ìyẹn ni pé títò lè hijjá bá ti wọlé wà àrọ́dà àhàdùkún ayyọ̀dọ̀hìyà fàláyà masamin ṣàríhì wàlá min basharati yí ṣe à ẹgbẹ̀ ọba fẹ́ paléyá tó sùdù lè hijjá bá ti lé kọ̀gbọ́dọ̀ fọwọ́ kankan nírun àbílí ara rẹ̀ títí tí ó fi pa hàtà yudahhiya títí tí ó fi paléyá ìyẹn ni pé gbogbo tí ń jẹ́ irun bẹ̀rẹ̀ láti irun orí àti gbogbo tí ń jẹ́ irun kọ́dà àwọn ìtọ́ jẹ́ súnnà láti pé ká ma mú kó bí irun abíá bí irun ojú ara àti gbogbo ìtààmà tí ń jẹrun lára èyàn gbọ́dọ̀ kíyàn mọ́ sí títí tí ó fi dìjọ ọdún ìyẹn ni fẹ́ni tó bá fẹ́ ṣe kíní tó bá fẹ́ pẹ̀ràn torí náà ẹni bá ma pọ́ òun fẹ́ gẹrun kí mọ́gíríbì ò ní ó tó tó ọgbọ̀dọ̀ gẹ ẹ̀rùn tó bá ma pọ́ òun ó se kíní òun ó pẹ̀ràn ẹni tí ọba ní pẹ̀ràn kò sí dájọ́ yìí fún tí ọba láníyàn bẹ́yìn ọba sì láníyàn nísìn tó padà wá láníyàn kò burú àmọ́ ọba ti láníyàn nísìn rípo lo súnà muhammad sallallahu alaihi wasallam ara ta tún pàkíyèsí ń bẹ́ẹ̀ òun ni pé suna súnlà annabuwa muhammad sallallahu anabi na annabi náà máa se kéèyàn ọpẹ ẹran kan kọ́ wá kó àwọn èèyàn tó pọ̀ sábẹ́ rẹ̀ ẹran kan náà lẹ́ní ọwá pé ọlọ́run ẹran yìí ní àti gbogbo àwọn ará mi àwọn ìyàwó àwọn ọmọ gbogbo wa láàjọ́ ń fẹ́ràn yìí jọ́sìn àmọ́wọ́ lọ pẹran اللهم هذا عن محمد وعن ahli muhammadin ọ yàtọ̀ ọlọ́run ẹran yìí ẹran muhammadu ni ó sọ̀lọ̀sọ̀lọ̀ àtàwọn ará lè muhammadu ìyẹn ni pẹ́ ni tí ó pẹ̀ran agbọ́dọ̀ mọ́ tààlà níyàn pòun ló ní ẹran kan yìí òun ni ìdájọ́ hadith musalama yìí nìkan wá báwí kọ̀wá pé kíyàn wá tún pé ìyẹ́dà níyàn ti iná pọ̀ ẹgbọ́dọ̀ fárí o ẹgbọ́dọ̀ gé kanáà hùn kọ̀kan àwọn ẹni tí ó pẹ̀ràn gan òun ni kọmọ ọjọ́kùnrin o ojóbìnrin o kọmọ gé kanáà kọmọ fárí kọmọ múrùn kankan kú ní ara rẹ̀ láti ìmọ̀ ọ̀la wà ìmọ̀ ọ̀túnla títí tí ó fi dìjọ́ kẹwàá se ọdún a ń pé ọ̀la ọ̀bọ̀túnla káyẹnjú eléyìn náà ta ọdún ọ̀bọ̀ sí torípé náà àwọn tí ma fa èdè ayédè òun ni pé a ti rá àwọn kan tí wọ́n ní oṣù tàwọn táwọn ká o àbí ń gbà tó oṣù tàwọn yọ o ìjọ àràfà gan lọ́dún àti se rí nàìjíríà yìí kọ bá mú kò sí gíní kọ bá mú torí pé oṣù tí ń yọ oṣù mélòó ní yọ gbogbo ayé mélòó yìí sí oṣù di nàìjíríà ọ̀tọ̀ oṣù tó yọ maka ọ̀tọ̀ òṣùpá kan náà ní gbogbo ayé àwọn níkẹwàá jẹ́ ká ní alfahamu sọ̀hí lè àkámi sharia kálàgbọ́yé tó dáa sí dájọ́ sharia gbogbo bí tán nẹ́bì tí ń pé bẹ bá rúsù sọ́lọ̀m kò sí bí anẹ́bì ti pé tó sù bá yọ kò sí bí anẹ́bì ti pé gíní àmọ́tẹ́ bá sí gíní tẹ̀ẹ̀bà rí ìyẹn ni pé ó lè yọ kẹ́ẹ̀mọ́ rí ó lè yọ kẹ́ mẹ́sí gini sheikul islam ibn taimiyya rahimahullah ibn taimiyya ni in addition to that oṣù tó bá yọ táwọn èèyàn bá rí fàlẹ́ìsà bí hilal fàlẹ́ìsà bí hilal pé n torí tí ń jẹ́ hilalu nínú èdè larubawa ni ma halla bí hinnas in táwọn èèyàn tó pọ̀rí tí wọ́n wá ké pé aláàkúbàrò oṣù lọ́yọ̀ yìí àmóṣù tẹ́nìkan dárí nú omi àbọ́rúlọ́ fi ọ́ ní ẹwà wò nú hò ibn taimiyya ni laisa bi hilal èyí wọ́n ṣe hilalu níbàmù ibn taimiyya ń túnmà hadithi annabi ló jẹ́ ọ̀yà lọ bẹ̀ o tọrọlá ọlá annabi sọ̀sọ́lám ní asọ́umọ̀ yọ́uma sọ́umikùn àwọ̀ yọ́uma yẹ súnmù nas wàlfẹ́tùrù yọ́uma yọ́ftẹ̀rù nas wàfi riwaya wà arọ́fata yọ́uma tó arrifun wàfi atharin lè àìṣà rọ́díyàlláhu anha wàl'ídù yau ma tó ayyidù ìyẹn ni pé annabi sọ̀rọ̀sọ́lọ̀m ní ọjọ́ àwẹ̀ òun lọ́jọ́ tí gbogbo òlú ń se nígbà àwẹ̀ ọjọ́ ọdún òun lọ́jọ́ tí kíní gbogbo òlú ń se ọdún ọjọ́ àràfá òun ni gbogbo ọjọ́ tí gbogbo àwọn tí ń bẹ mọ́ka ní òní ni àràfá o ìwọ̀ bá lọ orí kan bì kan àbọ́ ka kàlẹ́ndà kan àbí oní nkankan tó fi wòó al'imam ibn taimiyya wa sọ fi majmú ilfata wa pé laufarab na bàbá ti ẹ̀rọ nílà kaiwa annan nasa wakọfu bí arafa ta khatọ a pé àwọn èèyàn lọ arafa by mistakenly ọjọ́ kẹjọ ni wọ́n gun arafa abọ́jọ́ kẹwa ni wọ́n gun níbàmú pẹ̀lú hadith yìí yau mu arafa huwa yau mu wukufihim ọjọ́ arafa lọ́dọ̀ ọlọ́run òun lọ́jọ́ tí wọ́n dó lárafa àgbọ́yí tó dánù nípa sẹ̀ríà ẹni àṣẹ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ mọ́ká tí wọ́n sọ fún pé arósù tí ó gba ìwọ̀ yóò lódòdó ní ọya ẹkéde ipa arósù wọ́n wá ka ẹni èjì ẹ̀ta ọwá péjọ kẹsàn ibùn tẹ́mì àníkọ́rà bọ́bá padà wá hàn pé a síjọ́ kẹjọ ni ìtún àràfà gùn o ibùn tẹ́mì jọ náà òun níjọ tí wọ́n dó mẹ́un torí pé hadith ni wà á rọ́fà àrùfò torí náà ẹja gbọ́yé ànẹ́bí òkóso ọ̀yọ́ àmẹ́ ẹlẹ̀ mẹ́sẹ̀ gíní ẹlẹ̀ mẹ́rí gbogbo ìtawà mẹ́ jà sí báwẹ̀ bá tán àbí lílé yá bá lọ nísìn ọyẹ jáde wáyé wá wo sí oṣù ànálélé tẹ́ ń gbáwẹ̀ jọ ó lè yọ kámẹ́sẹ̀ gíní kámẹ́rí àmẹ́ ìta bá rí láálò annabi ò pé ọyọ̀ sallallahu ala'uwasallam annabi eh, tọ́lọ ń kọ́ tó mọ́rọ̀ sọ ọba ìpọ́rọ̀ yíyọ ni kọ̀ bá di controversy pé ọyọ̀ ìmírí nínú a máa gbọ́dọ̀ rí torí náà eh, ní kúkúrú bọ́ bá di ọdún ààwẹ̀ ọ̀rọ̀ ààwẹ̀ atharu kùrẹ́ib radiyallahu anhu o lè ṣiṣẹ́ kí ni atharu kùrẹ́ib kùrẹ́ib lọ́gbà hadithi wá pé umul fadli ọ̀ràn òun sẹ́ sí ṣáàmù nínú àwẹ̀ òun wá dé ṣáàmù àwẹ̀ tí ń di mélòó wọn ló dìbà àà tí wá di báyìí láti ṣáàmù ló ti wá mẹ̀dínà àwẹ̀ tí ń di mélòó ó di báyìí àà tí wá di báyìí gbà bó wá ní ìjọ tí mọ̀háwíyà rí oṣù òun láláṣẹ mùsùlùmí gbà náà mọ̀háwíyà ní khalifa ni ṣáàmù ẹni lò ní wọn ní ibùdó àbá síná à annabi ní súnmú ah, lè rú ìyá ti wà áfùtì rú àwọ́ ní súnú àfíta bá se kíni àbíta bá áwọnà kàmẹ́lò lè ìdáta thalathin àbíká ka ìta ń kábọ̀ kó pé ọgbà àmọ́ bọ́ bá di ọ̀rọ̀ léyá eh, controversy tí unnecessary unnecessary controversy pé ìjọ àràfà níjọ ọdún ti wá bọ́ sí torí pé tí ó padà tẹ̀yìn rẹ̀ bọ́ ọpọ̀ tí ó dá àkọ́kọ́ ni pé ànẹ́bì ní agbáwẹ̀ ẹjọ́ àràfà níjò lẹ̀yìn ọgbáwẹ̀ séjọ́ tẹ̀yìn kà lọ́jọ́ àràfà ni àbíjọ́ táwọn èèyàn dó láràfà ànẹ́bì ò sì sọ pé ànẹ́bì ní jọ sí ìsì kílà ànẹ́bì wí sọ́ọ̀mù yẹ́omi àràfà àwẹ̀ ẹjọ́ àràfà ẹ̀yìn tẹ́ wá sọdún lọ́jọ́ àràfà sí <laughs> ọdún ọjọ́ kẹjọ nkẹ́yìn ó fi gbà wẹ̀un mẹ́ẹ̀ bá gbàrọ àwẹ̀ bá ń kò ní ládá ò torí pé annabi ní síyàmù yọ omi àrọ̀fà ara iwu ti ń bẹ̀m̀bẹ̀nu ẹ̀kejì ni pé nínú ẹ̀rí àwọn onímọ̀ alhafidh ibn hajjar rahimahullahu ta'ala fi fathil bari ibn hajjari ni ààrẹ kọ̀ọ̀kan nù gbèsè ayé annabi lọ́nà yìí sallallahu ala'uwasallam lọ́dún ta annabi ṣe hajjatilwada hajji kan ta annabi ṣe náà ẹ̀kọ́ pọ̀ lára annabi fún wa púpọ̀ sallallahu ala'uwasallam tẹnìkan ma kà ní sin kó dogójí ajì táwà sí ọgbọ̀n ọdún ó di ọgbọ̀n ó di mélòó lánàbì sí a ní ó se ọ̀gá wa ọ̀kan ló se bí yẹn bá sì ráyà pé kọ́ mọ́ se jù kan lọ àmìyàn kan ma wá ká gbé ó di báyìí àwọ olè mọ́ lọ lọ́dọọdún tọ́kan ò sì yanjú annabuwa muhammadu sọ̀rọ̀sọ́lá hajji mélòó lànàbì se hajji kan náà lànàbì se sallallahu alaihi wasallam hajji ta annabi se yi ibn hajjari ni nínú tí ọlẹ́rí nínú tàn o ni pé belkwada kú bí ijọ márùn-ún lànàbì ti gbéra kú ní madina torípa annabi orin ni ló jẹ́ kí ànábí ó tètè sí kíni kò tètè gbéra ìrìn maka sí madina gáyà tí wọ́n lè gùn tí ó yájú ní kí wọ́n gùn ẹ̀sìn ẹn tí ọba sì lẹ́sìn òun ó sì kíni òun rìn òun sì jọ máa lọ náà ni torí náà velkwada tí ń kú bí ọjọ́ márùn tí ó parí lànàbí ti kó madina sallallahu alaihi wasallam ìyẹn ni pé oṣù ò lébà nábì níbo ní madina ìtìbìnà hajjari fẹ́ ká gbọ́yé nù ìrọjọ́ ní ta ń sọ́rọ̀ yìí ànábì ń bẹ lójú ọ̀nà ni torí pé bá nábi ti kú lọ́kọ̀ ọjọ́ karùn-ún ẹ ọjọ́ kèló lànábi tó dé maka bí ọjọ́ kẹrin ìdẹ̀lẹ̀híjà lànábi tó dé maka wọ́n rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ a jẹ́ pé lójú ọ̀nà ni oṣù ti lé bá ànábi sọ́lọ̀lọ́ ìjọ́ kejì rẹ̀ làwọn ará màdínà tó rí lọ́dún tàà nẹ́bì sí hajji àwọn ará mọ́kà ní wọ́n kọ́kọ́ sí kíní ní wọ́n kọ́ rósù ń gbò díjọ́ kejì láwọn ará madina ò tó rí tó bá ipá nẹ́bì fẹ́ lo òǹkà àwọn ará madina bí tí tí ń bọ̀ nílùú rẹ̀ ibn hajjari yau masabji ìjọ sátidé ni wọn bá dúó ní àràfá òun ni ó bọ̀jíngbà annabi dé mẹ́ka sọ̀lọ̀sọ́lọ̀ annabi bí àwọn ará mẹ́ka ń jò lè rí oṣù ọ̀nà àwárí ń jọba ì bẹ́yàn bá ka ọjọ́ táwọn ará mẹ́ka rí kánàlùwòkófò yẹ́ọmọ́ aljúmà ìjọ jímà ni alùkófò bí aráfà ọba bọ́ sí lọ́dún náà èwo lànẹ́bí wá lò ọjọ́ jímà lànẹ́bí wà lárafà èyí wọn òrùjú ń jẹ́ pé rúyà àtàwọn owó lànẹ́bí lò àwọn ará maka ará madina sílẹ̀ annabi sallallahu alaihi wasallam onígbébọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ àràfá ají àti tí ó wà lẹ́yìn ẹ̀ sọ́dọ̀ àwọn ará maka torí pé in ti ń jẹ́ ìdù àwà nìkan ká sọdún bẹ ní hajji náà sọdún bá nábi sì ti tó ní pé bẹ bá gàrà fátán kejì lọ́jọ́ ọdún ńgbà bá ti èyí tí ọ̀pọ̀lọpọ̀ ní mímọ̀ wà lórí ẹ̀ láyé nù o káwà náà sí fi sí bẹ́ẹ̀ tó ti yé torí náà ẹ̀mẹ́ jẹ́ ọlọ́ntẹ̀ tí ní ọmọ fúyẹ́ náà ó ti wáyé pẹ́ bírú ẹ̀ bá sì tún fẹ́ wáyé kátètè sọ fún ọgbà nígbò ni wọ́n rúsù maka torí bí ó burú dé kọ́dẹ̀ nìkan se fá tí wá pé àwọn tí wọ́n bá rí oṣù tí wọ́n tí èsè jọ́ saudi bá rí kí wọ́n àràfà tí wọ́n jọ tí ọ bá bọ́ sí <laughs> àmọ́ wọn bí ẹni gada akọ́dínlẹ́rọ ẹ̀wò ní makao àwọn ọgbà fọ́ọ̀dọ̀ orí ìtawà ń se yàn pé mi ń se tèmi kọ̀sẹ́ tí ó mú mi wọ́n máa mú yàn bẹ́ àti kìlọ̀ fẹ́ ni ń gbà náà pé fátúwà rẹ̀ yọ gbọdọ̀ dẹ́ta ó kó báwọn èèyàn ó ìlú tó lófin wọn ní gbà kí ẹ̀yìn kan sára yín jọ pé àwọ ògùn àgàràfá lónìí ọ̀lá làwá ń ọ̀la ìpàdé mi ìdí kọ̀dá kọ̀dá kọ̀dá lódòdó kọ̀dá torí náà bíyìn ti rí nìyẹn àwọn ìjọ tí wọ́n bá láwọn rósù mọ́ká ìjọ òun ni ó dè támi ìjọ wo ní kíni ìjọ wo làràfá ìjọ kejì àràfá sì ní ọdún torí ni mo fi ń pé àwọ èèmọ̀ nísìn nígbàtí ọba fi tó báyá wákàtí kan sísìn agbọ́dọ̀ ti ma ilé ó ti ma sún wọn ó kéde bí wọ́n bá láwọn rósù ọ̀la ní ọjọ́ kìíní bí wọ́n bá rósù wọ́n ka ìrìnkan àdáyọ pọ̀gbọ́n ajẹ́ pé ọ̀túnla àmọ́ntá ń sọ ń bí eléyìn ni pé má farun mọ́gẹ̀ kaná ó lè bẹ̀rẹ̀ lọ́la ó sì lè bẹ̀rẹ̀ ní ọ̀túnla ó sì wà fún àwọn owó ẹni ọba fẹ́ pẹ̀rẹ̀ nìkan sọ kọ́dà kọ̀kan àwọn ará ilé rẹ̀ tọ́dà níyàn tí wọ́n pọ̀ náà lórí tó yẹ ká pè kí a sí ara wa náà annabuwa muhammad sallallahu nu hadithi mi anábi ni mamin ayyamin al'amalu salihu fi hinna khairun wa habbu ilallah min hadhi ayyam qalu wala al-jihadu fi sabilillah qala wala al-jihadu fi sabilillah illa rajulun kharaja bi nafsihi wa mali wa lam yarji' min dhalika bi shay anabi ni kò sí ọjọ́ láwọn ọjọ́ ayé tí ma wu ọlọ́run kíyàn òsìsẹ́ tó dá àlàámẹ́lú àsọ̀ọ̀lẹ̀hù ju àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wà ìlọ̀ ìyẹn ni pọ́jọ́ mẹ́wẹ̀ẹ̀wà àkọ́kọ́ nínú dhulhijja tó se se kọ́ bẹ̀rẹ̀ lọ́la àbí ní àbílọ́tunla ah, jihadu nǹkan anẹ́bí ní kọ́dà jihadu ọ̀lọ́lá tó àyàfi ẹni jihadu ọmọ owó lọ mẹ́mẹ́ rẹ̀ ọ̀tàn síbẹ̀ èyí ò nẹ̀kan ni ládá tí ó jù kéyàn ó olóore ní ọjọ́ mẹ́wẹ̀ wá ìlọ̀ torí náà àwọn opportunity ńláńlá ní o ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ zulhijjá níta annabi wá wí sallallahu annabi ní al'amalu asọ̀lẹ̀ iṣẹ́ kíni iṣẹ́ dáadáa kíni iṣẹ́ dáadáa kíni definition iṣẹ́ dáadáa sí mi ní pé iṣẹ́ ilé ìdáwù mi tí eh, àfáàtọ̀ ń náà pé ilé iná dá ilọ̀ sí ọlẹ́ni ọlọ́run fi ṣe dáadáa rán hún lànàbí sọ̀lọ̀ ọ̀sọ́lọ̀ iṣẹ́ ayé ka ń wí o aláàmàlù húnná ayé alẹ́ìbáadà òwújábá ti ń gbá àmàlù àmàlù lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìtumẹ̀ ẹnikíní ìjọsìn ìbáadà ìbáadà iṣẹ́ ngbà wọn ma wá pẹ àwọn èèyàn pé ẹ̀pàdé wá pataki bí báyìí pataki pàtàkì àdúrà pàtàkì èyí tàn nẹ́bì bá ń se ní kéyìn ò se ò sọlọ̀lọ́hù aléhì wọ̀sẹ̀lẹ̀ tó rí aláàmàlú to inú iṣẹ́ tó lẹ́rí tó dá òun ní kéyìn ọgbáwẹ̀ pàtàkì jùlọ àwẹ̀ ẹjọ́ àràfá fẹni tí ọba sí ní hajji ẹ̀ọ̀dà púpọ̀ anẹ́bì ní yọ́ pa ẹ̀sẹ̀ ọdún kan tó lọ àtọdún kan tí ń bọ̀ ọlọ́run lè fẹ́ parẹ́ fún bẹ́yàn bá tún wá lè gbà láti ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta gbogbo bá gbára rẹ̀ bá ti mọ́ alàámẹ́lú àsọ̀ọ̀lẹ̀ ọmọrùpọ̀ òun sin lọ́n kọ́ mọ́tún máa sẹ́ bẹ́yàn bá yàn náà fílà àwọn àsìkò kan bẹ tọ́lọ̀n ní ká nẹ́bí òjíṣẹ́ fẹ́mẹ̀ àti wọ́ pé sallallahu alaihi wasallam kánra wa léjí bàbá ti kásùbá tán tàbá ti sálámà ní jama lásùbá kò sí náà fílà má títí dìgbà ó ẹ́ títí dìgbà tí oòrùn bá yọ tàwà àfilẹ̀ díẹ̀ anẹ́bì ní kọ́ídá rumhin tó tó bí rumhu kan ìyẹn ni pé lẹ́yìn tó oòrùn bá yọ bí ìṣẹ́jú mẹ́wàá bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún bí ogún ìṣẹ́jú lẹ́yìn ìgbà lèyàn tó lè kí náà fílà ọ̀dẹ̀ ní kílẹ̀ kejì kó tó kan alásàrì nígbà tó rùn bá wà ní dèdè àtàrí hatta tazul hatta títí tó rùn ó fi yẹ tá ń pè lásìkò àyílà àyànáfílà lásìkò ni o àìsíkíní àyànáfílà lásìkò tó rùn kan àtàrí títí tí ó fi yẹ ìyẹn ni pé tí ó fi níbògì tààrí pé òun ti yẹ àtàrí tí àsìkò àyílà wọlé ọdí méjì kílẹ̀ kẹta hmm? lẹ́yìn alásàrì ọkẹ̀ náà bí i bá ti ká alásàrì tán irú àsìkò ta wà yìí títí tí ó fi di kíní tí ó fi dà sí kó magribi tọ́yì ọdí mélòó ọdí mẹ́ta okùn méjì méjì yìí lọ́pọ̀lọpọ̀ ìsábà fi èsí torípò ti kó sínú mẹ́tẹ̀ẹ̀ta ta wí iná bọ̀ta nẹ́bi tún wá síngù wọn áùtù nínú hadithi mi ẹ̀kẹ́rin ni ìgbà tó rùn ń yọ lọ́wọ́ gan-an sẹ́mọ̀pá ti mú pé látẹ̀yìn àṣùbá títí di bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún àbógún àbí mẹ́wàá lẹ́yìn ìgbà tó rùn bá yọ àmá ń pàtàkì jùlọ ńgbà tí ń se gíní ńgbà tí ń yọ ìyẹn gan-an minal aukọ́ tí almanhi anisola almanhi anisola ti fi ha ní àsìkò ta ìkírun náà fílà ni o ẹ̀kẹ́ àrùn àbí òun náà ti wọ èyítẹ́ pè lẹ́yìn alásàrì títí di magribi àmá in particular ni pé bó se wá nù hadithi ni pé hìnà tàbọ́yà fàtí sàmsù lílgorúbù hàtà tàgorúbù àrin ìgbà tó rùn ún lọ gan ni tí è sásìkò tí ó pẹ́ èèyàn gbọ́dọ̀ sí kíní ẹ́ èyàn gbọdọ̀ yan náfílà ṣẹ́rá àwọn méjèèjì yìí ní dájọ́ mi méjèèjì ta kàkán yìí àti èyí tó wà láàrin hìnà takúmù shamsu bá zigatan nígbà tó rùn wà ní kíní àtàrí ìdájọ́ kan tó ń bẹ tó ipá mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan ló ní inú hadithi mi kíní hadithi náà thalathun au thalathatu au qat كنا ننهى عن الصلاة فيها أو أن نقبر فيها موتانا àìsìn kú láwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ní sì máa wáyé wọ́n ti kójọ látẹ̀yìn alásàrí à ń rí tí wọ́n ní wọ́n fẹ́ dé wọ́n fẹ́ ṣe kìíní ìgbàdá nẹ́bí ní ẹmọ́sìn kún gan ni wọ́n gbẹ́lò mi wọ sàárè ìyẹn ń gbà tí ó rùn ún wọ̀ lọ gan bẹba ti rí bẹ́ẹ̀ tẹ̀rí pé ah, ó ti fẹ́ bọ́ ẹni sùúrù bẹba kí mọ́gíríbì tán ẹ̀sìn rẹ̀ ní bẹ́ àbígbà tó rùn wà ní ọ̀kankan àtàrí àbígbà tí ó rùn ṣe kíní tó rùn yọ àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yí nǹkan méjìlá ìsẹ́ ń bẹ́ àìyànná fílà àìsí sin àìgbókù sí sàárè ní àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí torí náfílà kèésòrú nìkan láyẹn náfílà ẹ̀lẹ̀yẹn náfílà lọ́sàn náà tí ọba ti sí àwọn àsìkò yí ń bẹ̀ bẹ́rùl walidain kíyàn ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì kó ṣàánú aláìní kó ṣe sàárá gbogbo ọ̀nà tí yàn mọ̀ pé aláàmàlú annabi ló lóore púpọ̀ ká ṣe láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí àsìgbọ́ kò rí bẹ́ o ààwẹ̀ náà ń bẹ nú ẹ̀ ni ààwẹ̀ náà ń se gíní ọwà nú ẹ̀ ni bí ẹ̀n bá sì ní òun fẹ́ gbàwẹ̀ gbogbo ẹ̀ ẹnu pọ̀ gbọ́dọ̀ gbàwẹ̀ ẹjọ́ ọdún bí ẹ̀n bá fẹ́ se sí olóore aláwẹ̀ kọ̀ gbọ́dọ̀ se gíní haramu ni sẹ́rí bí sẹ́rí àti wọra wọn nù bẹ́yàn bá wádìí ẹlòmíyàn gbà tàà nẹ́bí ní àádìí ayyam ọjọ́ mẹ́wẹ̀ wáyìí yóò tún wá lóun fẹ́ gbáwẹ̀ ẹjọ́ kẹwàá náà kọ̀mọ̀pá nẹ́bí sí kọ̀ fún wa pé a mọ́ gbáwẹ̀ ń jọ ọdún ìyẹn ni pé tọdún kò mẹ́ àìgbàwẹ̀ lọ́jọ́ àtọdún àwẹ̀ àtọdún iléyá èwọ ni o ìyẹn gbàwẹ̀ lọ́jọ́ ọdún kọrùn kọmọ sàásàmàná wa gbogbo ìta bá ṣe náà kọgbà lẹ́sìn fún wa lórí ọ̀rọ̀ obìnrin àbákan náà ó ní gbèdéke irú ẹran tó wọléyá ó sì nírò àwọn ẹran kan tán nẹ́bí ní a mọ́ fi pa iléyá sọ̀lọ̀ọ̀sọ̀lọ̀m ìran ẹran mẹ́ta la mọ́ fi pa léyá kí ni wọ́n hmm? ràǹkúnmí màálù àgbò àti tọ́jọ́ àgbò àgùntàn ògúnfe gbogbo àwọn ẹran bá ní a mọ́ fi wọ́n pa léyá tó bá pé ràǹkúnmí àbí màálù ní kọ́dẹ̀ yìí méje lè dáwó àmọ́ kìí ṣe dandan kẹ́ pé méje ẹlòmí ma sí yún náà gbọ́ kìí ṣe dandan kẹ́ sí kíní kẹ́ pé méje tó pa màálù kan àbí àmẹ́ gbọ́dọ̀ ju méje lọ lórí ràǹkúnmí kan àbí màálù kan àwọn ẹran yòókù kéékèèké ta wí yìí kódé èèyàn méjì ọgbọ̀dọ̀ dáwó rà kan kódé èèyàn méjì wọn ọgbọ̀dọ̀ sí kíní bọ́ọ̀bá ti lágbára orí kan náà àwọn ẹran kéèkèé ọlọ́run ọ̀kọ́nù sọ́dọ̀dún mi kọ̀ sẹ́sẹ̀ mẹ́ tọ́bá wá jẹ́ pé ràǹkúnmí ni kíyàn wádìí ràǹkúnmí tó wọlé yá gbọ́dọ̀ pọ́dún márùn ràǹkúnmí tó wọlé yá ọgbọ́dọ̀ sí kíní kọ̀bá wọlé yá gbọ́dọ̀ pọ́dún méjì kẹsẹ̀ pé wọ́n bí màálù olóṣù mẹ́fà màálù olóṣù kan kọ̀ wọlé yà ò màálù gbọdọ̀ pé ọdún méjì ọba ti wá pọ́dún méjì kọ̀ bá jù bẹ́ẹ̀ lọ ọwọ̀ ni èyí tó bá jẹ́ àgbò tó bá jẹ́ kíni àgbọ́ ànà tó jágbò àgbò àtakọ àtabo rẹ̀ abo rẹ̀ ní àgùntàn báwọn yíò bá ti pósù mẹ́fà ò ti wọlé ya bọ̀tà àwọn àyókù bí orúkọ nǹkan ewúrẹ́ ṣe ewúrẹ́ yàtọ̀ fagbọn ọkẹ̀ ewúrẹ́ náà ni orúkọ gbogbo àwọn yíò gbọdọ̀ pọ́dún kan ó kéré jù wọ́n gbọdọ̀ pé kíní wọ́n gbọdọ̀ pé ọdún kan bẹ́ bá ti bí àwọn tó ma ń pa rẹ̀ wọ́n sọ ètíyàn náà bá ti suspect pé ẹran yí kéré púpọ̀ kíyàn obere yà só ti tó bí ọba ti tó kíyàn mọ́ fi bàbá wá rí àwọn ẹran ta wí tọ́rẹ́ lómi lè ti rẹran kó tó díjọ́ mẹ́jọ ká sọ kalẹ̀ ìjọ mẹ́jọ ìṣàlá ọdún ó ti súnmọ́ àbí bọ́yọ́mùdán ma kú bí ọ̀la àbọ́tún lánú àbí ok ìṣàlá ọlọ́run ọjà jùgbà náà lọ alákúlẹ̀ ha lẹni ọba ti gbọ́ nísìn kọ́ gbọ́ kalẹ̀ kọ̀bá àti wá lọ rẹran jẹ ànẹ́bí ní ẹmọ́ fi ru ẹran mẹ́rin paléyá kí láwọn ẹran mẹ́rẹ̀rin al'arujá albayinu arajua ẹran tí ń tiro ẹran tí ẹsẹ̀ rẹ̀ kan ò lélẹ̀ nú mẹ́rẹ̀ẹ̀rin àìfi pàlẹ́yà ò àkọ́dà ń bí tí wọ́n ti ń gbé bọ̀ láti kánò ní àwọn yòókù rẹ̀ ti rọ́lù ọlálàáfíà sí ẹsẹ̀ rẹ̀ kan tí tó lẹ̀ mọ́ annabi ni a máa fi pàlẹ́yà al'arujá albayyinu annabi sallallahu alaihi ni albayyinu arajwa èyí tó hàn pé eléyìí ń se ń se lankulanku kìí se pé ìtọ́ sẹ́sẹ̀ ń lọ pé ọyẹ léwò ẹgbẹ́ pẹ̀lú olúwọ̀ ọ̀rẹ́ wa ní wàhálà báhùn àmẹ́ ìtí tí ó pé wọn ọ̀sẹ̀sẹ̀ ní wífún ẹgbà ah, ẹ̀rẹ̀ yẹsẹ̀ rẹ̀ o albayinu arajuha ẹ̀kẹ́gì al'aura albayinu awaruwa ẹran tó jù rẹ̀ dá ẹran tí kíní albayyinu àwọ̀ tó sí hàn kèsè pé ìtọ́ ọ̀sẹ̀sẹ̀ wá ń lọ tán tó slide sí ẹ̀rẹ lójú pé orínà àbí orínà èyàn ó ti mọ̀ ńgbà táwọn yóò bá ń lọ báyìí tó ń lọ báyìí àhà albayyinu àwàrùwà mẹ́mbàbí áúlà ìtójú rẹ̀ ti ẹ̀fọ́ yẹnyẹn àìfi paléyà ò ọdí mélòó ẹ̀kẹta almarí ìbọ̀ ẹ̀ràn aláàrẹ̀ gbogbo ọ̀ràn ààrẹ tí bá ń bẹ lára ẹran jẹ́pò téyìn ó tún wá kọ́ ààrẹ látàrẹ ẹran ṣẹ̀rí ọ̀ràn ọ̀hún mẹ́yàn bá ti ẹ̀sẹ̀ yíò kódò lè gbẹ̀sẹ̀ torí pé ó ti sátìn lónìí páwọn àrùn kan máa tàtàrà ẹran bọ́ sára ọmọ ànẹ́bì adama ọlọ́run sì kò é se dandan ẹjá gbọ́yé ìbáadà ní wọ́n bá ti mọ̀ pọ́lọ̀wọ̀n ọ̀kẹ́ ọlágbára ìtọ́ lálàáfíà sọ́ọ̀dọ̀dún mi ọba ipá ní ẹ̀sìn ni ò ní pé dandan àfi kí n sápa torí náà ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin alájífà ni àbí nkankan ni tó pé bá tẹ́gùn àhà irú ẹran tó bá rí hàn ogogo báhùn àìsẹ kíní àìfi pa iléyà o irú àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin ìkéyìn ó jìnà sí àwọn míwá ń bẹ tí ọ̀ se nǹkan kan èyí ń làwọn èèyàn wà múra sí ẹran tí ò níwo ẹran tí ò níwo wọlé yá ìmọ̀ kò níwo rárá ọlọ́mọ mí bẹ́ẹ̀ kò ní ní rárá ọ̀wọ̀lé àbó níwo ìwo rẹ̀ kán ó níwò ìwò ọkàn ọ̀gọ̀dá léyàrú o ọ se kíni ọ̀wọ̀lẹ̀ àbí irú rẹ̀ gé àbíkọ̀ tí ẹ̀ ní ìrù rárá àbí wọ́n fọ̀bẹ̀ ya létí ògbò ìwọ̀n eléyìí tí wọ́n bá gé tí rẹ̀ yányán àrínú àwọn onímọ̀ tí wọ́n ní ara ń tọ́lọ̀ ń fẹ́ kíyàn ó gbé kalẹ̀ lẹ́ran ilé àti lọ́pù torí pé ààrẹ ẹran è létí so bíyàn bá gé ọba fìdí pé wọ́n gé kọ́dá àwọn bádùl fọ̀kọ́ àyí ní àúdáhàbá àkàrùhù àúdáhàbá ìmọ̀ etí rẹ̀ lọ yányán àbẹ́ ìtọ́ pọ̀ jù nú etí rẹ̀ torí nù tọ́lọ̀ ń fẹ́ kí o gbé kalẹ̀ etí mẹ́mẹ́ so ti so but ìwó kan àbíkọ̀ ti ẹ̀ níwò rárá àbírù rẹ̀ gbogbo eléyìí kò sékíní àbí wọ́n tẹ̀ lọ́dá ẹ̀rin tí wọ́n tẹ̀ lọ́dá wọlé ọwọlé yá o kọ́dà ń bẹnu hadithi kan pa annabi sallallahu pa ẹ̀rin tí wọ́n tẹ̀ lọ́dá dọ́ha annabi sallallahu ala'uwasallam bẹ kàbṣẹ́yìní amlahaini mawju'aini almawju bi ma'ana alkhasi in tí wọ́n tẹ̀ lọ́dá kọ̀ balé yá jẹ́ o Eh, àwọn ìtọba léyá jẹ́là nẹ́bì ti wíhun irú àwọn àrùn tàà nẹ́bì wá wí àbárùn tọ́ bá burú jù yíhun lọ òun ló já fi kún pé ẹran tí ojú rẹ̀ dà nígbàtí ẹran tó jú rẹ̀ dọ̀ wọlé yá sí afọ́jú ẹran ọwọ̀ ẹran tí ń tiro kọ̀ wọlé yá sí ìtẹ́sẹ̀ gé yẹnyẹwọ̀ torí káwà náà fi làákà ìgbọ́ eh, sallallahu alaihi wasallam annabi sọ minimum èyí tàbáwárí tọ́ bá ti ẹ̀ burú jùrú àwọn àrùn yìí lọ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين hmm, àbí mo ti dáhùn bèèrè yìn ipé ara ọ̀nà àṣìṣe ni in tí ọba sáàlà ń bẹ̀ nínú sẹ̀ríà kíyàn ọmọ sí kọmọ fàlàsì ara tí ń sọ tó jẹ́ súnnà tẹ́lẹ̀ tí ó sọ di bídíà nìyẹn so bí yíò ti jẹ́nu náà Mú kó lẹ́nu nìkan kí wọ́n sàlàyé pé ṣípàdé ní sẹ́yìn ọmọ ikú pọ̀ fẹ́ nìkan nípa ikú mọ́ èèyàn náfìlà tó bá ṣàrọ̀ bàdà náà sí i. yẹn kí ni ìbéèrè mẹ́ o. ife tí yàn lè yàn wà àbí yàn lè yàn. lẹ́yìn aṣọ. ife sẹ́yìn ọmọ pọ̀ kó mọ́ bà jẹ́ fárẹ́kù. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ìbéèrè alákọ̀ọ́kọ́ lódòdó ni eh, náà gbọ́ táwọn kan náà ń wí pé kọ́dá ọba sàdìẹ eh, ẹ̀dàkùn lẹ́yìn irú mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ń tọwọléyà o kò sí nǹkan tó sí kíní tọwọléyà in ma ń tó tóbi jù wọ́n lọ àbí tí eh, gala gbogbo ẹran lẹ́yìn àwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ̀sọ́kan tàà ma fi pa iléyà ń bẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ adìẹ náà in tó júyàn tó ní bẹ́yàn bá ń pẹ́ kọ́dà bọ́sá adìẹ náà lẹ́rí bẹ́yàn bá fẹ́ padì ẹjẹ́ ẹjá gbọ́ra wa yé o a pé wọ̀ ní kíyàn ọjà adìẹ ń jọ ọdún o torẹ́ lómi ilé sì gbọ́ so ọlọ́run sì se adìẹ ń bẹ̀láyà anẹ́bì sọ àṣálà anẹ́bì rádìẹ nílẹ̀kọ̀ pa ni òun ni mo sọ fún ìjọ ni mo ti ń jẹ́ bí dí ànù tí anẹ́bì rí tọ́ mọ̀ọ́mọ̀ tó sé kíní ọmọọmọ fílẹ̀ so bó ti jẹ́ ni nípa náfílà lẹ́yà alásàrì náà mráyù sẹ́kì náà sẹ́kì albani nìyẹn wọ́lọ́hù alẹ́mbi sọwọ́ àbọ̀tẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ àwọn àfáà wà lórí ẹ̀ kíyàn ọmọ sẹ́kì ni kọmọ yànà fílà títí tí ó fi di magribi wàhádá aslam wàhádá aslam eléyìí mọ́ ọmọ láàfíà wá gbáàdé ìsẹ pé kọ̀ sásìkò mí tọ́ yànà fílà tọ́ ma wá yàn ìtọ́ wà controversial ìmọ̀ràn tèmi ni pé àsìkò pọ̀ nlẹ̀ tẹ́yìn wallahu ta'ala alam sáwọn obìnrin هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه